àdúgbò ṣe bí ọmọ ṣẹlẹ̀ nínú àwùjọ kódà nínú sọ́wọ́n bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀nà tó ṣe pé ibẹ̀ nìyẹn ti máa ń rìn gan ṣùgbọ́n a sọ kódà ẹni bí àwọn akọ́kùnrin ebi àìkọ́ iye àìkọ́ iye àwọn akọ́kùnrin tó òdòdó ìlú ìlú wọn ti dé ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀pọ̀ lórí ẹ̀ ìjà ọlọ́run ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ kí ló ti náà tí ó sì má dé wọn ẹ̀sẹ̀ ẹni màá bóyá ti lo ọdún bíi mélòó kan bẹ́ẹ̀ yóò di tẹ́sí láti máa sàtìfíkẹ́tì ẹ wá fẹ́ sàtìfíkẹ́tì yẹn ẹ̀kúrọ́ọ̀tì owó sí nígbà tẹ́ ẹ máa wá lọ ẹ lè kí olè bá yé ìyàrá sókè ẹ jọ ti lọ lọ́nà ní Islam hali lè ní ayé tó bá lọ́dún lọ sí la títà ní èèyàn bá dáa tí bẹ́ẹ̀ ni èèyàn bá dáa sọ́ọ́ túmọ̀ sí pé bí èèyàn ti gbé gbogbo bí sẹ́yìn bá gbé nígbà táwọn ìgbẹ́sọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ inspectors bá dé wọ́n mọ̀ wọ́n báyìí wọ́n wá rẹ́ bá gbẹ́ nìkan tí ò ní sàdúgẹ́tì ẹ̀wà kó bá èyí tá a rí nàrí nu táwọn ọmọ tì mí. bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì náà nu ń ṣe. tá a fi máa àwọn ọmọ iná ní owó help owó help owó ètò ìlera tí sùkúù máa ń kọ àwa ní ìgbà kọ wa pákéjì ni ẹ tọ́jú one thousand ẹ fẹ́ gbà fún medical ṣùgbọ́n kẹ́ wá gbọ́ mẹ́tíkà kẹ́ wá gbọ́ one thousand bẹ́ẹ̀ ọmọ tó sọ one thousand tó di di táàmù kan kò sí kìlára ńgbọ́dọ̀ ìṣòro ló wà lọ́wọ́ ẹ̀kọ́ ló lè fi gbọ́ one thousand rẹ̀ síbi tó yí tó bá sí ìlẹ̀ nígbà ìsọ̀ráǹtì ìbá ìsọ̀ráǹtì ìsọ̀ráǹtì kọ̀ọ̀bá ìsọ̀ráǹtì. torí pé ìtumọ̀ ẹ̀ náà ní àlìmá wàlìmẹ́sì lọ́dọ̀ tó bá àwọn sínú kọ́ra ìdúnnàbẹ̀lẹ̀ fáwọn wàlìmẹ́sì wọlé àṣọ wọlé àṣọ àwọn ìṣúná àwọn ìṣe kọ́. bí bàtí rẹ̀ pàtẹ́tẹ́ ni kéde olóòrùn yìí sọ ọmọ tó wù yọ ọmọ wa fún ọ ní five lọ́dọọdún tásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ sí ó tájẹ́ǹtì rẹ̀ kọ̀ bá tẹ̀lé sí kọ̀ bá àjẹ ogún ọdún ní ti sọ lọ́la ta ọmọ yẹn ọkàn lọ lásán ni ti jẹ́ tẹ́tẹ́ náà nù àbí ká tẹ̀lé sọ lásán lọ. àwọn jẹ́ sì gbé kalẹ̀ mú òkúnú kónú débi pé kí wọ́n wá fẹ́ àwọn mẹ́fẹ́ ti sọ́dọ̀ èyí láéláé wọ́n wà ní kọ̀ǹdíṣọ̀ orí ikú kankalẹ̀ gẹ́gẹ́ bí gbogbo ilé ìwòkan lọ́lọ́lá bí kí wọ́n ní ọlọ́pàá tó lọ́wọ́ ọlọ́pàá ó sì gbọdọ̀ jẹ́ ibi ọ̀rọ̀ ní wíkẹ́ndì oríṣiríṣi wọn wà kálẹ̀ níta fi ń tẹ̀ra wa láti máa gbá ìtura wa nítorí jẹ́ islamic tool ẹ sọ̀rọ̀ àkókò mẹ́ríkà ẹlẹ́dẹ́ wa tó ń bẹ́ fún wọn tọ́lọ́lọ́ wá sí ìdó lọ́tà nìyẹn dóòsì ẹyọ kan tí ó lò fún olùkú oògùn bá ọmọ lólómi wọn fi ẹ̀yìn ìgbà ìjọ ẹfù rẹ àjùpápá fẹ àjẹpọ rẹ náírà àbẹ ẹ̀kọ́ ni báyìí tù kẹ ẹrọ ẹrà two hundred two fifty láti ẹni sixty five naira ọmọ rà sixty five naira by two twelve lọ one bẹ́ẹ̀ ọlábẹrẹ àti méjì fún complete dose yọjọ one thirty one thirty naira ẹ bá fẹ́ ẹ bá fẹ́ làwọn lè bá gbé níbẹ̀ sixty five naira tẹ́ bá fún gbogbo lóṣù ńgbọ̀ jẹ́ kó sùkúrù ní ẹ̀sìn lọ́ra plẹ̀tì ńgbẹ̀ bá fún gbogbo lóṣù ní one thirty naira náà lọ ó sì rí àtàtọ́ wa pé ọmọ sí bàbá ẹ̀ máa ní táwọn ọ̀tá mi ò dúró ọtí lẹ́tọ̀ọ́ gbogbo lẹ́ so ẹ̀tọ́ wo lẹ ti ń béèrè owó yẹn ẹ̀tọ́ wo ni ẹ bá lẹ́ gba nọ́ọ̀sì nínú owó oṣù náà lẹ́ gba nọ́ọ̀sì mẹdíkà yìí mẹ kọrọ mẹdíkà bẹ́ẹ̀ ẹ rò kọ owó oṣù kọrọ tó lè bọ tó owó oṣù yìí bá jẹ ẹsọ twelve thousand ẹsọ ti bá tún lórí mẹdíkà bẹ́ẹ̀ ẹsẹ fẹ la ntọ́ bá wà wù yìí ilẹ̀ yìí náà kàn yín sí ẹ bá wà á nàkán ẹ bá wà á nàkán ó ti dà láyé ìwé torí ẹ̀ lásán pé àwọn nǹkan míì tẹ bá rectify ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ náà ni owó hafla àti hafla kí ni hafla ayẹyẹ tí yẹn máa kàn sí ayẹyẹ lórí ẹni kejì yẹn ẹni kejì sọ́bà látàyè ìpè máa bọ̀ ọ̀hún fẹ́ sí hafla fún ọ̀hún fẹ́ sí ayẹyẹ fún ọ̀ kíláàsì ni ọgbọ́dọ̀ gbé ìnáwó rẹ̀ fẹ́ ṣe túláàsì ẹgbẹ́ ọ̀dà wọn náà ló ṣe nítorí oyún fún ọ kí ni wọn fi ti sí islam kódà bí ẹ bá lọ bá islam mọ ẹrú ẹrú ẹ lọ mọ ọmọ mi ṣùgbọ́n tẹ ẹ bá lọ kò sí gángan tẹ ẹ lọ́dún yóò ti sùkúrò ẹgbẹ́ ìgbẹ́ wọ àyídáyé báyìí tọ́ba dà yóò sí problem ó sì sàrà nìyẹn ṣùgbọ́n kẹ wá sáńdì ṣá àdìgẹ́tì rẹ̀ kẹ tó túláàsì ni tí ọba ti sẹ́kò ní wọlé ìdánwò tí ọba ti sẹ́kò ní wọlé ìdánwò aráàlú burúkú nítorí wàá burúkú ni pé àwọn ilé àwọn èèyàn wọ̀nyí náà ni wọ́n tún ṣe wá àti káwọn ọmọ jẹ̀rà hàn à ń tọ́ wa bẹ́ẹ̀ insha de ta'ala ọlọ́kọ́ sàánú wa ní ìmọ̀ wọn jẹ́ ìbàlẹ̀ wájú wájú láyé ìyá wọn. kálukó kú ìjẹ wọn dá lórí gírí ọ̀nà àlàáfù lóòtì yóò lè rọrùn fún láti máa pa gbogbo àwọn ọmọ ìṣẹ́gbẹ̀ẹ́ nínú ọ̀nà àmù lábẹ́lé náà ó ti ẹ̀sìn ẹ̀jẹ̀ pé ẹ̀tọ́ ẹ̀tọ́ fún yàgá náà mú wá iná lówó jẹ́ kó lówó àdúrà lówó àdúrà nǹkan nǹkan nǹkan àtẹ̀tọ́lọ́ bá sọ rẹ̀ ní àwọn gbà kí ni mo àdúrà yẹn ẹ̀rọ mo sọ bẹ́ẹ̀ pé àdúrà yẹn lè sáàjì ìbáàdà ni ọlọ́run pè ní Qur'an ní sọ́wọ́tò gáfẹ́ àyà sixty kájọ lọ́wọ́ ọlọ́run àdéjọ́ lásán pé wà ọ́ làwọn gbogbo dúró ní àtẹ̀dẹ̀wò làwọn ọlọ́run bá yẹ sọ fún yín pé ẹ máa pè mí ọlọ́run ẹ máa ṣàdúrà ọ̀sọ́ sí mi ọlọ́run àtẹ̀dẹ̀wò làwọn ìmọ̀ dájú ìmọ̀ ẹgbẹ́ pé إن الذين يستكبرون عن عبادتي dájúdájú àwọn tó ṣe pé wọ́n ṣe kí ní máa ń ká ẹ̀kọ́ níbi ìjọsìn tèmi ọlọ́run wọ́n jọra wọn lójú wọn ìbẹ̀ ìmí ọlọ́run wọn èyí ṣàdúrà àwọn ọmọdé ìmí ọlọ́run ṣàyẹ̀dẹ́ kò kú náà já àdínà máa dá àkiri wọ́n wọ́n mú náà já àdínà máa lẹ́yìn ìbẹ̀rẹ̀ tó ọjọ́ ìbẹ̀rẹ̀ ìyá wọn. àkójọ sọ yìí والله يرزق إن تركته له وابن آدم حين يسأل na ọlọ́ọ̀bá máa na bínú sí ọ tọ́ọ̀ bá gbé ọ náà tọ́ọ̀ sọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ọjọ́ rẹ̀ ló kùnú ṣùgbọ́n ọjọọ, tẹ́lẹ̀ ádámà ìbáàdà ni nínú ìjọsìn láti ń sẹlọ ara ìbáàdà tó wà bẹ́ẹ̀ ni pé àgbàdo ọlọ́wọ́ bá ń bẹ oníkàmọ́ tó máa ti ń pè àgbàdo kájà ọlọ́wọ́ bá bẹ tí ò ní padà àtìmẹ́lí àti wàhálà á àwọn èèyàn míì tí wọn tí wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti mọ́ wọn láti rí pé tí ẹ̀ bá ṣàdúrà gan tí wọn bá fi owó lẹ̀ àwọn ọmọ ẹni àwọn gẹ́gẹ́ tí wọn owó lẹ̀ wọ̀ lórí wọn ti kàkátà wọn ti kàkàrà Islam ìgbé tẹ́yẹ bá ti mẹ́nu lájú àbá yìí èyí ò sì owó lẹ̀ lọ́wọ́ fẹ́ ká gbọ́ ọ̀gá sọ́nà ló sọ báyìí lọ́nà ló tó bàjẹ́ lọ nínú bàjẹ́ lọ àbúrò àlọ́ wọn máa ka di sí rọ wípé sàrà yóò gbé ní ìjẹ́ tí àjọ ìrọ̀rùn gbogbo ìrọ̀rùn gbogbo wọn ní ìlànà sọ́lá ń sọ. tọ́ba ti tẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe ṣé olùkọ́ bá tó wá ọwọ́ rẹ̀ wá pọ̀ àbá mi ìlú ọdún ló ju ẹgbẹ́ mẹ́fọ́ ó lẹ̀ lọ twenty naira fifty naira tí wọ́n bá fún àbá mi ìlú ọdún ló ṣàlàyé ìlú ọ̀sán lọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí ò rò pé ṣe ọlọ́ọ̀ni ṣùgbọ́n ìyá ọlọ́ọ̀ni bẹ̀bẹ̀ níta tó sọ pé àrùkà mẹ́rin ọ̀rọ̀ kí àwọn ọlọ́tí ò ní níyàwó ní kọ́lọ́ ọ̀rọ̀ ṣe fún wa. nínú ayé àkùrán tó kìlọ̀ fún wa pé àgbọ̀dọ̀ jẹ́ kàrán. káwọn máa jẹ haram oní àbí ayàtọ̀ wà ní sọ́rọ́tò tọ́wọ́bà ayà thirty four àti thirty five ọlọ́ọ̀bá àlejò lábẹ́ bí. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأتون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب èèyàn lè ha koran lórí kò túmọ̀ sí kò ti mọ̀ koran kò túmọ̀ kò ti mọ̀ koran ọmọ ọdún méje kò ti ha koran kan tó ti wá ọmọ koran nìyẹn àbọ̀ ọ̀gá lórí. kéèyàn ọmọ ọba koran ọmọ tẹ̀pẹ̀lẹ̀ lọ́jọ́ ìtọ́sọ́nà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ kẹ́tẹ́. tí wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tí wọ́n àgbọn ọmọ kakọ̀ á ní. fabashirhum bi'adhabin alim ọlọ́lá wọn fi ń kó góòlù àti fàdákà àjọ wúrà àti fàdákà góòlù àti sílvà àtòwò rẹpẹtẹ ti náírà kan náà àti dọ́là wàlá ìwúgbé kò náà ìṣẹ̀lẹ̀ ilé ńlá tí wọn ò sì máa ń ná sójú ọ̀nà ọlọ́run fabashirhum bi'adhabin alim fún wọn yóò dùn ún yóò dùn ún lórí ìyá ẹ̀

níjọ́ tó ṣe pé àwọn góòdù àti sílvà ṣe ń kó jọ ọlọ́run gbé gbóná nínú náà já àná náà ọlọ́run bá wù ọ̀rọ̀ ẹ̀. fàtúkú wá rí àjìbá ogun pàjùjù ogun wọ́n tó wó ogun hàdá máa kàdá tó ń lé àwọn tó sì tó kùn tó ń tẹ̀síwò. ọlọ́run bá yóò wá pé wọ́n máa fi lọ gbogbo wájú wọn báyìí. wọ́n máa fi lọ gbogbo wájú wọn lẹ́yìn ìgbà tó ti gbóná ná ẹgbẹ́ wọn ọdún ẹgbẹ́ wọn òsì ọlọ́ọ̀bá òdùkú máa fi lọ ọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn wọn máa fi lọ ẹni tí ọ mẹ́ta ìyá bá gbogbo ara wọn wọn máa fi lọ wọn máa fi lọ mílíọ̀n sí yín bílíọ̀n sí yín tírílíọ̀n sí yín táwọn tá a dáka gbọ́ tí wọ́n kó sínú òòrùn mọ́ ẹ̀ẹ́dá fún mọ́ ẹ̀yìn gan ló kúrin náà àdá àwọn àgbàdo sóńlé àwọn tó ṣe fún ìtẹ́ ẹ̀kújọ rèé kò lè bá a dáǹfà ní fún yín ọwọ́ àyìnbẹ̀rẹ̀ fún yín torí pé láàmú ọgbà ọ̀gá á níbi náà fi àyìnbẹ̀rẹ̀. fàdúró máa kún tó tẹ̀lé ìṣó ẹ máa ẹ ti gbẹ sànsàn náà kèé ti gbẹ sànsàn ìtọ́wò lásán ni wọ́n tọ́wò ọlọ́ni ẹ máa tọ́yàwó pẹ̀lú kẹ kó pamọ́ tí túmọ̀ sí pé agbọ́dọ̀ jẹ́ pé wọ́n ibi tá a ti ibi tá a ti sí náà náà àwọn ọlọ́run sọ fún àyà twenty nine àti thirty ọlọ́ba àlẹ́kẹ́ aláṣọ ìgbé ya ayyuha alladhina amanu la ta'kulu amwalakum baynakum bil batil illa an takuna tijaratan an taradin minkum wala taqtulu anfusakum inna allaha kana bikum rahima ọlọ́ni ẹ̀yìn ìgbà fún òdodo ọ̀rọ̀ bí mo tún fẹ́ sọ fún yìí gbogbo ìgbàgbọ́ tẹ́lẹ̀ ní. láàbà kúlú abúlé alákòóbẹ ìnákòóbẹ lọ́ọ̀bẹ. dúkìá ti ń bẹ láàrin yín ẹ̀yàn bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀yìn ìgbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ lọ́nà àbàjẹ́ owó ẹ̀ gbọ́dọ̀ jẹ́ lọ́nà kíni lọ́nà àbàjẹ́ illa an takuna tijaratan an taradin minkum àyàfi kọjá tí òwò ṣíṣe tẹ́ yọ́nú sí wàlá taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ para yín inna Allaha kana bikum rahima ọlọ́wọ́n bá alékè ọlá aláàánú lọ́mọ jẹ́ fún yín wa man yaf'al dhalika udwanan wa dhulman fasawfa nuslihi nara wa kana dhalika ala Allahi yasira ẹ̀ ń bá ń sin táwí tí ń jẹ dúkìá ẹnìkejì lọ́nà ìbàjẹ́ ní ti àgbèrè ní ti ìkọjá látọlọ́n ní ti àbòsí fasa ọfà nùsùlẹ̀ ìhì náà rọ áàdì òjò nínú náà ìyẹn lè wọ náà kọ́mọ jò náà ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ní kálukì àmọ́ áàjẹ kó jó nínú náà tí náà jò sọfà nùsùlẹ̀ ìhì náà rọ wàkàánà dàlíkà aláàlá àhìyẹsì rọ ilé ìjẹun tọrọrùn fọlọ́wọ́ bá àlíkẹ́ ọláwọ́ kọlọ́n kọ́ sọ akó ń bẹ́ o ọlọ́run tún sọ fún wa pé ká má jókòó ti aráàmù ká má jẹ aráàmù nusuratu sọf àyà kẹwàá déyìí kejìlá ọlọ́run ní yá ayyuha alladhina amanu ọ̀dà pé alladhina amanu lọ́kàn ọlọ́run káàkiri ní ló kù lẹ́yìn sábà àtẹlẹ kúfúrì dandan kò sí kò sí ẹsẹ̀ kẹtí ọ̀rọ̀ káàkiri láti dá tó rẹ lọ gàdí ilé ẹ̀mí ṣe kékeré sọ̀rọ̀ káwá ní ọmọ ṣẹgbẹ́ àwọn ká ní ọmọ jẹ ìdè yàrá wọn ká ní ọmọ mutí ká ní ọmọ ṣèṣì nígbà ní ẹ̀mí Islam. èyí tọ́jú púpọ̀ àkọ́kọ́ rẹ̀ ní kọ́mọ́ lóun kàmí kọ̀mọ́ ìjọ tí iye rẹ̀ bá wà sọ̀rọ̀ àwọn olùkọ́ ẹsẹ̀ máa tó láti ju àgbo orí ètò wa ti yùn lọ ní ọmọ rẹ̀ ti wá láti kìyà. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ọlọ́ọ̀bá yóò ṣàmójúkú ẹsẹ̀ yìí fún yín yóò sì fi yín kó sínú ọgbà àjẹrà tí àwọn akérèmọdò tí ọmọ rìn lábẹ́ wọ́n mọ̀ sáà kí n yìí bàtà ń fi jannati adin àwọn ibùgbé tó dáa yọ ọmọ ọbẹ nínú ọgbà àdẹrà oníbùdókòwò dáàlì dáàlì kàlífà òwúrò làwọn èèyàn ọlọ́ọ̀ni èrè ńlá lílé ń tẹ̀ ń wá tẹ̀ wá ńlá lílé ń jẹ́ sọ fún wa ní sọ́wọ́sọ̀ bá para ayé àti ọ̀rọ̀ àkọ́kẹ́ sẹ́yìn ọlọ́ọ̀ba àlejò yìí pé two hundred and forty four two sorry. two seventy four two hundred seventy four ọlọ́ọ̀bà àlejòlá sọ wípé alladhina yunfiquna amwalahum bil-layli wan-nahari sirran wa 'alaniyatan falahum ajruhum 'inda rabbihim wala khawfun 'alayhim wala hum yahzanun. ọlọ́dún àwọn ẹni ọlọ́run àwọn tó ṣe pé wọ́n náwó wọn lóru lọ́sàn-án ní kọ̀kọ̀ ní gbangba. sígbà tí kò yẹ náwó tó ìjẹ́ pé torí tọ́lọ́ ní wọ́n fi ná èsì torí sí àríwí kìí ṣe torí kí wọ́n lè ṣe lè múṣẹ́ tí wọ́n bá ná fún ọlọ́ọ̀ni fọlá fún àdúró fún ẹ̀ńdà òbí ẹ̀sán wọn bẹ lọ́dọ̀ ọlọ́mọ bá wọn èèyàn kí wọ́n san wọ́n lẹ́sàn wàlà àkàwọ̀ fún ní alẹ́ yìí kò sí ìbẹ̀rù kò sí ìbẹ̀rù kankan fún wọn lórí tí wọ́n bá fi ilẹ̀ ilé ayé wọ́n tí wọ́n sì bá lọ́jọ́ ìyá àwọn òbí bá lọ́jọ́ lórí ẹ̀ rárá ẹ̀ńtọ́ lọ fẹ́ ni yẹn ẹ̀ńtọ́ lọ sowó fún tí wàá ní sójú ọ̀nà tọ́lọ̀ tí ó fi olórí ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba lọ́sàn-án àti ní alẹ́ gbogbo wa nínú irú ẹni báwọn ni àánú ọlọ́run gidi ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí ọba ti sí yòó bẹ́ẹ̀ á ìyá ọlọ́run ni ẹ̀kọ́ náà gbọ́dọ̀ wá kó mẹ́ẹ̀. nínú àdìsí tọ́wọ́ àtúmọ̀ ẹ̀ bùkárí látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà kọ́nà kọ́yọ́nù sí ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé tẹ̀mí sàábù dìínà wọ́n dirham wọ́n ti ẹni ó kọ́tí ìfàtì wọ́n rẹ̀ lọ́nà ìyọ̀rọ̀ kàmísà. wọ́n sọ́lá ó ti yàrá mi wọ́n ní ìlànà yìí rẹ̀ tọ́lá mi ọ̀pọ̀. anábì wọ́n sallallahu alaihi wasallam sọ pé ègbé bá máa bẹ fún ẹ̀ tó ṣe pé ó ti di ẹrú owó. fà ó ti dẹrú ẹ̀ o ti dẹrú owó alẹ́ mọ̀ fáwọn èèyàn lọ́jọ́ pé ẹrú owó ni wọ́n fún àwọn ọmọ fún àwọn ọmọ kẹkẹ pé ní jọ́lọ́ àbí ọ̀rọ̀ owó yìí wọ́n sì gbà pé táwọn bá ti ní gbogbo nǹkan àwọn ti ní gbogbo nǹkan ló ti di ọ̀rọ̀ sí ọ̀rọ̀ àtìkọ́ ọlọ́wọ́ wà lọ́wọ́ àmì kan tó wọ̀ kò sí ìdíwọ̀n lé dúró kó dàtọ́ lẹ́ẹ̀mí lọ kó dàtọ́ lẹ́ẹ̀mí lọ. àwọn ẹrú owó nìyẹn. kọ́mọ́tì mi sì nǹkan kékeré mẹ́ ni yóò fi gbé kanú ní tó ń ta owó ohun tó ti dùn ó abudinari abudinari ṣebí pépà ni ẹlòmọ́ bá bá wọn kà á lọ sí ó ti sọ̀rọ̀ owó ṣebí pépà la fẹ́ fi ẹ́ kọ́ la jù tíjọba sáyẹ̀nsì gbé wọn lò sí ọ. ẹ̀sán ní bíi tiẹ̀ ń bọ̀ tí ò lè wúlò mọ́ àwọn dìdìrín tẹ́lẹ̀ náà fi lọ kó sínú sàárè tẹ́lẹ̀ náà dìdìrín nu wọ́n tún wá fọ ọlọ́pàá sọ́bẹ̀ ìjọ máa ń sọ táwọn èèyàn máa wà kó fún mi tó ponú wọ́n tó fọ́ fún gbé mu àwọn ọlọ́pàá wà nídìí owó ti mu. anabi ọsán aláàdì ọsán làwọn ó ní sí ọ sí ẹ tó ṣe yí pé ẹrú lọ́jẹ́ fún owó nílé ayé yìí ẹrú lọ́jẹ́ fásọ ẹrú lọ́jọ́ dúkìá lé ayé tọ́lọ́ ń bá pèsè rẹ̀ fún inú rẹ̀ ó dùn yọmọ yọmú mọ tọ́lọ́ ń bá pèsè rẹ̀ fún yọmọ bínú gbogbo yọ yọ máa sí ọ̀rọ̀ mọ́ni irú irú ọjọ́ òru la ní irú àìsíyàn ti a síjọ́ òru la káàárọ̀ tí ò tiẹ̀ dáa kankan à sọ́jọ́ lọ́wọ́ àti aburú lọ́jà kú lọ́jọ́ rẹ̀ fẹ́ẹ́ kọ́ ọmọ dunú pé ọlọ́kọ́ lálàáfíà ọdún wọ́n lera bí o bá ti rí sọ́ọ̀bù lọ́ta èèyàn kan bẹ lẹ́yìn pé bí o ṣe rí sọ́ọ̀bù bí o ṣe rí sọ́ọ̀bù one thousand bí o ṣe rí rẹ́ǹtì ní mọ́wó rẹ̀ bí o ti ṣàjọ wọ́n oṣù méjìlá ní mú wa twelve thousand wàláhì nínú àwùjọ wa yìí wàláhì láàyè abẹ́ ẹ̀kọ́ ni abẹ́ yìí kọ́ ni àwọn tẹ̀ tó nìkan mọ̀ ń kọ́ ní ìdímọ̀ fúra tí ọjọ́ bí lóṣù mọ̀ wá ìwọ sì ni oṣù tà lónìí oṣù tà lánàá ọ̀tà ìjẹ ta tó ní dúpẹ́ bọ́lọ̀ ìtàbí máa bú ìdì náà nìyẹn kò sí ìwọ mi owó tíyẹn bá ní lọ́nà tó dáa bẹ́ẹ̀ bá ti ṣàlàyé síwájú tó sì ń ná sọ́nà tó dáa àánú ọlọ́ọ̀ni anabi sallallahu alaihi wasallam hadisi ẹka oni ni'imal malu salih lirrajuli salih man dala wuri fún èèyàn rẹ̀ ṣùgbọ́n tó bá wà tó wáyé kọ́wé ya ló lọ wà wàhálà ni o wàhálà ni o fìtínà ni o òun gan fúnra ẹ̀ fìtínà fúnra ara rẹ̀ fábílì fìtínà ló yẹ ìlú gan fúnra ẹ̀ fìtínà yẹn tí fi náà olùsọ ọlọ́run àjọ sáàsì pé látàzú lùkọ́dà máa ábí ní ọmọ ìpìyà àtà ìṣọ́ra ní àgbà. ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ ènìyàn ní yẹ lórí ìdúró tó wà láti ìyá náà tí wọ́n fi bí léèrè lórí àwọn nǹkan mẹ́rin kan. a ní ọmọ rẹ̀ yìí fi máa àbùdá ìgbésí ayé rẹ̀ tó lò láyé ń lójú ọ̀tọ̀ sí ń lójú lòó sí tó wá náà. wa á ń kẹsà jìhì fi má abúlá ara tọ́lọ̀ ń fún okùn tọ́lọ̀ ń fún ìgbà ìwé ìgbà ọ̀dọ́ tọ́lọ̀ ń fún ńgbọ́dọ̀ lùkú sí kó tó wá dìgbà ogbó tí ò lè fi bihi tó bá ti wá dé náà ti mórí bọ́ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ wàhálà pọ̀ sí à ń bọ̀ ọ̀dọ̀ ìṣàlẹ̀ mẹ́jà sáájú mẹ́jà fò. ìmọ̀ rẹ̀ sọ́nà ń bá ẹ̀sìn iṣẹ́ wo ló fi ṣe sódò lówó wà á máa lè ní nílé ẹ̀yìn náà tẹ̀sán bá wọ̀ ní má nfa ìta fún mi dúkìá ìtọ́lọ́ ń fún owó rẹ̀ tó fún ọlọ́wọ́ obìnrin èrè ìbéèrè méjì gbogbo ètò ti lọ ìbéèrè ẹ̀rọ ọ̀kankan ọ̀kan yìí ńgbò débi owó ìbéèrè méjì ńgbò ló ti kó o jọ ńgbò ló sì nà sí nínú ẹtọ́ gba àdìsí yẹn wá ní dárí níwọ̀ àti tírímìdì tírímìdì sọ pé àbí hasanun sahih ó ní àdìsí tó fẹsẹ̀ ilẹ̀ látọ̀dọ̀ àbẹ́bí ọ̀sán ọ̀sán àìsàn káàánú ọlọ́run káàánú ọlọ́run orúkọ mọ́ àdìpọ́ kẹ́gun rẹ̀ fún yàn nítorí wípé ẹni tí ò ní ọrọ̀ àwọn ojúṣe tọ́nà ń gbé lórí ọlọ́rọ̀ ọ̀kan òun nínú àwọn ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan òun ńgbà bá yọ wọ́n níbi ten million láti fi rẹ̀ sí lọ́wọ́ wọ́n sì ten million naira wọ́n níbi kò ní one million kọ̀ọ̀bọ̀ ẹjọ́ ṣùgbọ́n ìlú ń fi nínú sàádé ní sàádé ọmọ ń kó síra àlẹ́ yìí ṣùgbọ́n wáyé ń fi kíkí máa dá ọ̀la. ẹ̀tọ́ bá lówó lọ ọ̀nà ẹ̀tọ́ bá pé tiẹ̀ ìwọ̀n bá lọ́mọ inú ìwọ̀n bá ọ̀n náà kó ní ọyọ ọ̀gbà tó alágbára. ẹtí ò ní ọrọ̀ ìwọ̀n bá níbi tó lè rìn sínú àwùjọ olójú ìjókòó tó ṣe lè jókòó gbogbo omi tí ò lè rìn sí nítorí àìlówó lọ gbogbo ìjókòó tí ò gbé lọ nítorí àìlówó lọ ọlọ́run gbé wọlé lórí bẹ́ẹ̀ torí bọ́lá ní láàyè fẹ́ẹ́ lè fún lọ́wọ́ náà sàn ìlà òsàáhà ọlọ́run ọba ọ̀lẹ́ mi bẹ́ẹ̀ tọ́lọ́run àti tọ́ba ti à ń bọ̀ wá à ń bọ̀ wá káàkà àwọn àyà àkọ́kọ́ lórí wípé àánú ọlọ́run bó bá ṣe ṣe é tọ́pọ̀ fún yàn bẹ́ẹ̀ náà ni ó ṣe rọrùn kéèyàn yẹsẹ̀ gẹ̀rẹ́ gbòdòdó ọ̀nà ọlọ́run ọlọ́run á ní wọn sọ ẹnu wá nínú àwọn ìlú sílẹ̀ ilé ẹsẹ̀ gẹ̀rẹ́ ṣíṣe àṣìṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ti kó òun nígbà tí ò lè ọlọ́run bá sọ wípé kàlá iná lè ṣá nàlàyé tó bá àrà òṣèlérà iná ilà òbí kàbùjá. àbújá lórí ibú ara ìtàlẹ̀ ní yẹni ha ábìdàlì ìjà sọ́ńdá. ẹ ti ń sin lọ ó sì ọ̀gbọ́dọ̀ sí lọ́mọ pàtàkì yòó kí ló fà á owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́ni kálá ọ̀rọ̀ orí báwọn káfíìrì mọ́ka sí ìrù yẹn ìnáni ìsà ànàlà ẹ̀dọ́gba ọbẹ̀ dé ìyẹn tó jẹ́ káfíìrì tó ní kọjá là ọlọ́run arúgbó àwọn àkùsítẹ́sì náà nígbà tó bá di kó kò sí àpàtún mọ́rọ̀ gbogbo tó bá ní ọwọ́ nípa ìta ìjọ ni ọ̀rọ̀ ń bẹ owó ń bẹ tí ọ̀nà sí i alẹ́ yìí jẹ́ ìjọba tó ń lọ alẹ́ yìí tó ojú wa rí owó tó wọn ná sí security wọ́n sì ń gbé báwọn èèyàn torí ìbò. ìnà ìnsáàdà làyàtìkà àrà àwòsàdínà iná ilà àròbíkà kùtìá ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa kọjá lọ ọlọ́run bá ti ń bẹ iná ilà àròbíkà kùtìá ìṣẹ́rí sí padà ọlọ́run ni yóò ṣe sùúrù sẹ́wọ́n bá ti kú ńgbọ́ jẹ́ pé àti sáyẹn rẹ̀ àti gbẹjáde ọwọ́ wọn náà ni ọ̀sẹ́ lómi wọ́n wá ń bu háì kódà agbọ́dọ̀ ẹ̀nìkan three hundred million yẹn ni wọ́n gbé mu torí kó lè kọ̀ǹfẹ́ǹsì onídìí ìlú three hundred million wọ́n bí wọ́n ṣe ń bù nù bí wọ́n ṣe ń bù kódà tí ẹ̀ tó kéré kó ọ̀dẹ́gbẹ́lẹ́sìn ni àwọn tí ìṣẹ̀lẹ̀ sìn bílíọ̀nù bílíọ̀nù náírà ọba àwọn ọba tó ń fún ọ sórí àti tó bá ní rárá àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀. àwọn ẹgbẹ́ à àwọn ẹ̀yìn ta láwọn míì nù wọn lẹ́nu ní ìjọ gbogbo gbogbo ẹ̀ẹ́dẹ́ lọ́ba nígbà ẹni tí kò sí ìjọba. tọ́ba á jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tó ṣe fún nàìjíríà láti ọtí débẹ̀ àgbàfẹ́ àtúntò àtúntò tó fáìlì gbogbo ẹ̀ ló gbé sábẹ́ ìjọba ìtọ́lọ́ yìí báwọn làbàdí bá mẹ́lẹ̀. ọlọ́run lórí kí epo ní òtún máa sun tí bá tẹ́ gbogbo ẹ̀tọ́ láwọn lórí kí ni láti ìtọ́lù ààrẹ pẹ̀lú ìtọ́lù ààrẹ ó ti lo àsìkò kan bẹ́ẹ̀ lẹ́yìn kan o tún ti lo ọdún mẹ́rin ó wo iye èèyàn tí bẹ́ nàìjíríà ní tọ́lọ́ tó tó wọ́n ní ẹ̀rọ rẹ̀ tó ló tó rò gbogbo ẹ̀ lórí àwọn abẹ́rẹ́ ìsọ̀bẹ̀ ọwọ́ àgbàgbé ìgbésí ayé millions of people ó sì gbé ti sẹ́gbẹ̀ kan nítorí àǹfààní kára rẹ̀ nìkan kéé ti ṣe kó olùwó lọ èdè kó olùwó lọ tẹ́lifí tẹ́lifí ọ̀kan yẹn ó di pọ̀ ọ̀rọ̀ làwọn ni wọ́n àwọn ọkàn yẹn ti jọba ń bọ̀ nú àwọn àwọn ọkàn láti ti jọba yẹn wọ́n fà yín lójú wọ́n lè jẹ àwọn lọ gọ́ọ̀nọ̀sì. ní nàìjíríà thirty six wọ́n bàjẹ́ àwọn ọ̀pọ̀ tó gbogbo máa wò máa wò ó gbé wọn gbà á àwọn ẹni kó alẹ́ rè àwọn ẹni jẹ a bá yọ wá lórí ni wọ́n máa ń yẹ ọkì ó pè fún bẹ́ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ ń àwọn tí wọ́n ṣe tọ́tọ́ wọ́n lẹ́jọ́ ọmọdé ọlọ́run wọ́n ṣe àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe dà tí wọ́n rẹ̀sìn ọlọ́run lọ tó ṣe pé kùránì ni wọ́n ń tẹ̀ lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún ní Saudi Arabia alálàájì kan ò ní kó mọ ní kí á pọ̀ kó ń padà bọ̀ wá sí ìlú kí sí Nàìjíríà ní ká gbogbo alálàájì kan lọ́la àti kọ́ gba kùránì lọ́dọọdún síbẹ̀ ìṣirò ọlọ́run ó retí wọn ọlọ́run ti rọrùn fún wa wọn náà ká tó wá pé ẹ̀tẹ̀ pọ̀ mọ́ ó di ẹ̀rí a tẹ́ bá rí ara wọn lẹ́yìn ọba nílé ìjọba nǹkan yóò máa bí a sọ ara ni nígbà àwọn sọ́dọ̀ ọ̀fẹ́ náà àwọn ẹgbẹ́ mi náà àtẹ̀kù ìyá pọ̀ gbọdọ̀ já nínú ìdílé kọ́ ọmọ pé ìmọ̀ ń lọ lọ́tọ̀ òbí òbí ẹ̀ padà ń lọ lọ́dọ̀ wọn lọ. láti mọ̀ gbà mọ̀ gbà kan ní ìmọ̀sẹ̀. sọ́bẹ̀ bá ti gbé gbòòbí ẹ̀rín náà àmọ́rí náà mẹ́ta bí gbàtàjà ń gbó lásán kọ̀ ọ̀dù lọ́dọ̀ wọn. ìbẹ̀rọ ọ̀rọ̀ àgbélé burúkú tẹ́ mọ̀ gbẹ́lẹ́gbẹ́ lómi náà olóṣèlú ọ̀rọ̀ àgbélé burúkú ọ̀rọ̀ tó yẹ kó wọn ò bí dáa kọ́ sọ fún ẹgbẹ́ ọba sọ balẹ̀ ni wọn ò bí dáa kọ́ sọ fún èèyàn èèyàn tó kéré jù nù àwùjọ kò ní sọ̀rọ̀ ẹ̀kọ́ náà fún pọ̀ tí dáa ṣùgbọ́n iná lè ní sáánà láyé tó bá ara àwòsídẹ́gbẹ́ná iná ilà àròbíkà òjìá òdodo lọ́lọ́lọ́ ńbẹ̀bẹ̀ ńbẹ̀bẹ̀ káàkiri mọ́tò dìbò fún ọ́ àdìbò fún tán ọ́ agbápá òkè àti ọlọ́run tó ń bọ̀ sí ọ̀ ẹlọ́mọ yìí pé bọ́lá ọba sì yẹn tálákà tí bá lòun wá wọn tó sì ń wá náà àbáyọ nípa oríṣiríṣi nǹkan ṣùgbọ́n èsì owó ìwà ní ẹni lórí ogun tí òun dà tí ó fi dà lọ́wọ́ ni. yọọwa wà wà lórí wàhálà lórí pé bóò ni òun ó sì lówó lọ ibi wàhálà tí ó wà máa tó tí jẹ nǹkan àkọ́kọ́ náà nù jẹun ni yọọ mọ wá kiri yóò mú ni yọ mọ wá kiri wàhálà. tí ọba ti lọ àsìkò tí ọmọ lórí pé kò ń jùmọ̀ ọba tí òbí kẹ́ tiẹ̀ jókòó kí n ronú kí n sin náà àtọ́nà jù sí ọ̀tá débẹ̀. bóun ni ó ṣe yí nǹkan wọ̀ bóun ni ó ṣe yí lé gbé bóun ni ó ṣe sanwó lé àwọn nǹkan ní ọ̀sẹ̀ ní challenges pọ̀ ní láì adé gbé ìyá kan ní òsì kọ́nà ńkọ́ làwọn ìgbà tí ó lè bẹ lórí ó pé o ń bọ̀ bá ti papọ̀ tọ́lọ́ jà nínú ẹ̀ o tọ́bọ̀ jẹ́ pé òsì náà ni kò tó lè ti kú àbíyàn lówó lọ́wọ́ kódà bẹ́ẹ̀ ọ̀bà lówó lọ ọ̀rọ̀ ajé sọ̀tọ̀ ó sì owó ọ̀rọ̀ ọtara ọ̀kan tiẹ̀ òun gan ti ń kódà nínú tó sì burú dé ó lè jẹ́ kí ẹ tí ò sì bá wọn kọjá tó gbogbo ògbà ẹ máa rí ní kálẹ̀ nínú èdè lábáwá ojú ọlọ́nkọ́ là á fún bẹ́ẹ̀. ó lè mú débi wípé kọ́mọ̀jì ọdún sí ìwọ̀nba gbọ́dọ̀ ń bá ṣe ìwọ̀nba gbọ́dọ̀ ń bá ṣe yóò tún di wípé inú òtún máa bí kíní ìlú ọ̀wá kíní pọ̀ ẹ̀fẹ̀ ló mi ní ewu báyìí kó tó dọ́wọ́ ẹ̀mí lọ́bẹ̀ lè dá ọmọ yẹn pọ̀ mọ́. kódà ẹ̀yẹ̀ fẹ́ lómi nǹkan ah, ẹ bá fi kówó yìí ẹkún ni ó tọ́lọ́ ní máa ń lè mọ́ sí ní nàbí ìṣẹ̀lẹ̀ yìí ẹnbàṣe dáadáa àìtún fagbára náà mú òun rẹ́jì àti fagbára mú. ńlọlẹ ńlọlẹ ẹlòmíì lọ di olè jíjà òsì àti ojúkòkòrò kódà tó sì bá mú ẹlòmíì olóògbọ́n nígbà gbọ́ kádàrọ̀ lọ kádàrọ̀ lọ sì ti wà tí ò sí èmi jí bẹ́ẹ̀. òsì burú débi ń gbé ó lè jẹ́ kí èèyàn máa wọ abú tí èsè tó ti dà ní ẹ̀tẹ́lẹ̀ nítorí ó sì náà sí ó lè fún yẹn dédé ti ṣe kébìrì sọ́lọ̀ àwọn aṣọ àdéhìsì kan wọ́n kọ̀ fẹ̀rẹ̀ sẹ́yìn lẹ́gbẹ́ kájà lè fúru ayé ẹ̀kú náà kájà lè fàkúrò ayé ẹ̀kú náà fúnfúnra kò sí bẹ́ẹ̀ ni ó lè fẹ́ẹ̀ ní sọ́ra ẹ̀ kébìrì ṣùgbọ́n kọ̀ fẹ̀rẹ̀ sẹ́yìn lẹ́ ṣùgbọ́n táà mọ̀ nítorí ó sì olùdí káàkiri gbọ́ bá pọ̀ ẹ bá fún mọ́ràn yá ọmọ bíi àwọn ẹgbẹ́ rẹ ní síbi kí níta ló sá sí olóòbá máa wá sí tí èmi tí ìwọ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ sọ abọ́ bẹ́ẹ̀. òsì amára tí kéèyàn máa kówó òlù jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ṣiṣẹ́ kówó ẹdẹ́ bàbá wọn dé ẹdẹ́ làwọn dé ẹdẹ́ dé wọ́n wá rí ọ̀rọ̀ tán wọ́n wá ní pé làákà ìwọ̀n padà mọ́ pé ọkọ̀ tó ń bìrì èèyàn mímọ́ lè mọ́ nígbò ilé mọ́ láyé. òsì náà ni máa ń fà á tẹ́lẹ̀ ló fi lọ ní haram kódà òsì á máa bí náà ní ti ẹ̀wọ́ kọ́ńtà àwùjọ wa ẹ̀fọ́ ló kọ́ sànú wa ẹ̀ ń bá ti máa ń sọ lé ní àwọn lẹ́tọ̀ọ̀sì tó ti lọ tọ́ba ṣùgbọ́n lóbìnrin ń mú ewu dání mo fi máa tẹnu mọ́ lóbìnrin tọ́ bá ti ní ọmọbìnrin tọ́ wà nẹ́kọ́lù sùn má sọ wípé iye báyìí ní fún ọ nínú àwùjọ tá a jọ wà láyìí má sọ pé iye báyìí ní fún ọkọ má lè jẹ mọ iye èlò lóko tìlú rẹ ọ̀nà tí o fi sọ̀rọ̀ àdùn nínú àbá kóòtù fún kọ́mọ̀jẹ̀ pé sọ̀pìlìmẹ́ntì ti bá ń gbà kó lóyìn ó ti ọmọ rẹ ti dàgbà mi ó kò sí ní má bàtí èyí kọ́ wájú kò sí kọ́ wájú. tí ó ti yà sábẹ́ tó máa rò kó trọ́ọ̀tì rẹ̀ tó yẹ pé rọ́ọ̀dì trọ́ọ̀tì ìyàwó lọ́wọ́ ìlú. ó sì yẹ kẹ́kẹ́ tí ń fún náà òun náà dàbí ẹ̀sìn náà ń lé ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n lóòótọ́ pé fún lemọ́lemọ́ bí òun gan-an yọ̀rọ̀ wà lọ ìyẹn wa kọ́ ní institution kọ́lọ́kọ́lá wa ni a onídìí àjọ àwọn oníṣẹ́ nídìí múra gidigidi ọ̀pọ̀ ní politics of education ọ̀pọ̀ nbólì ọ̀pọ̀ yunifásitì tẹ̀lé pé owó tí wọ́n náà lè fún ọmọ rẹ̀ ṣùgbọ́n nítorí kó oògùn oògùn tó bá gbà ní ọ̀wọ́ àwọn wá tọ́jú títì mí lọ́dún ẹlòmíì kankan ó sì máa kì mọ́lẹ̀ kódà tí ò lè fún kọ́rọ̀ tó kì mọ́lẹ̀ tí ó lè kó òkú yìí gbọ́ bá ṣe tó lówó nìkan gbà àbóhùn ẹlòmí tó lóyún jẹ ọ̀rẹ́ àti ọ̀jẹ̀ lásán bóòlù bàlá ń jẹ ọ̀nà kó sàánú wa o. ń gbọ́ bá fọmọ yunifásitì tó ń fún tó ń fún ní eight thousand lóṣù lásìkò tá a wà bóòlù yóò ṣe náà bóòlù yóò ṣe náà tí olùkó ọwọ́ ọ̀rọ̀ mi ó tún wá tó bẹ̀rẹ̀ ọkọ̀ ìsìlè rà pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n jọ jẹun obìnrin alọ́fẹ́ bọ́ọ̀ bá lè ṣe ní ìdùnnú àwọn mí bẹ tó jó bàjẹ́ báwọn. ó sì é ṣe gárí kọ́lọ́kún bá lè dènà kò sí àmọ́ mẹ́lòmí ìmọ̀ọ́mọ́tí àwọn tó ti rẹ̀ bá gbé ẹ̀ bá yóò bẹ́ẹ̀ fi pààrọ̀ mú rẹ̀ ni yóò <laughs> bẹ́ẹ̀ fi pààrọ̀ mú rẹ̀ ni èsì yẹn dẹ́gẹ́dẹ́ yẹn níbi tó ti gbé fún fún àwọn ẹ̀yin náà gbọ́.

ọlọ́run sì ti sọ fún wa pé owó tó ń ṣe fún alẹ́ ayé yìí bẹ́ẹ̀ ló ní bẹ́ẹ̀ ló ní kò sí é mọ̀ nínú lọ́lọ́run fi sọ fún asúrọ́tù nìsá ayàkàrọ̀ ibi wàlá tó tó sùfà wàlá tó tó sùfà àbúwá lákùn lẹ́tì jàǹdà láàbù lákùn kéyàmá wàlúùkú rọ́fì ha wàásù hùn. وقولوا لهم قولا معروفا ọlọ́ni àwọn òmùgbọ èèyàn àwọn amúkú mẹ́kọ̀ọ́ àwọn aláìná àwọn ọ̀dẹ̀ àwọn òpònú ẹ má pàtàkì ayílé wọn lọ́wọ́ alẹ́ yìí dá àlàlá ọ̀làkùn kìyàmá èyí tọ́lọ̀ bá ti ṣe gbẹ́mìí orúkún yín. tó kù bá kú tí gbogbo ọmọ ìbájọ́ méje ó sì ní kọ́ńtì ó ní pátì ẹ gbọ́dọ̀ pàdé àwọn méje lọ́wọ́ tẹ́ ẹ bá tẹ̀ sí ọ̀dà nǹkan dàrú lónìí lójú tó gbogbo àwọn lójú tó ọmọ tí ò tí ì gbà owó sì méje bí ọlọ́ni wà látúntú sùfà àbúrò àdàkùn alẹ́ tí ìjà aláǹtà àbúlá òun fi yá ara owó tọ́lọ́ fi sí pẹ́ dúró fún yín ẹ má fà á yá àwọn òmùgọ̀ èèyàn lọ́wọ́ àwọn tí wọ́n ní owó náà àwọn tí wọ́n dà náà rú táwọn ti fa dúkìá gbogbo olùwà láti pàdé òmùgọ̀ lọ́wọ́ ẹjẹ́ àti ara lé pẹ̀lú òṣèlú láti òṣèlú àbòsí democracy democracy ibo tó yẹ káàdé tó ní làákẹ́ àti ẹjọ́ ní làákẹ́ yìí láàpẹ̀ lọ́dọ̀ kọ́ sáwà dìbò ìjọ ní ti kálí ìbò ti làbẹ́ lò àtẹ̀tọ́ mọ qualification ẹ̀ tó ní ojú lórí àtẹ̀tí ọ̀mọ gbogbo wọn náà ni wọ́n lọ dìbò rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì gidi la fẹ́ gbájá yìí lẹ́nu kìí ṣe náà láńlọ́ọ̀dù wà kalẹ̀ tí ẹ ti rí wà rẹ̀ tẹ́lẹ̀ tí ẹ ti rí ṣe rẹ̀ tẹ́lẹ̀ tí ẹ ti rí ọmọdé àti rẹ̀ tẹ́lẹ̀ tẹ́wàá ti síwájú tí wọ́n á máa ti sọ̀rọ̀ tẹ́wàá ti rà fún ṣe eré o ṣe eré o ṣe eré o mọ́tò ojú tí a bọ́ọ̀lù wa o ṣé máa tẹ̀síwájú bá wọn ẹni ló tún máa tẹ̀lé mo ò ṣe yóò bẹ́ẹ̀ wọ́n ní bò ní ẹ wá jù ẹni náà ẹni náà tó ti lò lóṣì àárẹ̀ ẹ̀ lamẹ́ríkà tó ti lò lọ́dún tó ti lò spain tó ti lówó lọ ẹ wà rẹ̀ jì ní wà rẹ̀ jì ní ìgbẹ́lẹ́ àgbẹ̀ kówó lọ ń bọ̀ ti bẹ́ẹ̀ tó ẹ màmá àwọn míì gan wọn àwọn míì gan ń bá rẹ láti ta láti fébọ̀ kọ́mpìnì wọn tó wà níta tí wọ́n sponsor yẹn láàrin àwọn dúdú sponsor báyìí pé ọpọlọ tí wọn ó ti kún pa òṣèlú dúdú wa lọ ìjọba Amẹ́ríkà kéré tó lè kówó jẹ́mẹ̀ náà ti bá àwọn kọ́mpìnì náà sponsor àwọn ti àwọn àwọn àwọn àwọn olóṣèlú jẹ́ wà bẹ́ẹ̀ nítorí pé gbàǹdà wọlé náà kọ́mpìnì wọn yẹn ní wàá mọ́ni contract ọjọ́ mọ́kàn ní ti díẹ̀ ní ti alọ́ ni ètò pé roughness yẹn ló sì ń bẹ́ àwọn wà máa wò pé ẹni ẹjú ìdí ìlú ẹ̀ ọ̀fẹ́ jẹ kánsẹ́là ẹ̀ ọ̀fẹ́ jẹ ọba láàrin òkú kan sí yóò ti máa láàkàjẹ yóò ti máa náà bọ̀ yóò ti máa náà bọ̀ àwọn tó máa náà bọ̀ ti wọ́n tún mílíọ̀nù fún ẹ̀ ní tẹ́tẹ́ náà lọ́fẹ́ kámẹ́ náà lẹ́lẹ́ èyí jẹ yíyọ̀ yẹn èyí tẹ́lẹ̀ náà lọ́fẹ́ ta mẹ́ ẹnìkan tó ti kó ti wò dá ìwé ìtì lòún retí àwọn tó mẹ́tẹ́ sí ọ̀nà gbogbogbò ẹ̀kọ́rẹ́ gba ẹ̀rí mi ti máa yìí àwọn tá a ti ṣe kọ́lá ti jọ sí ọ̀. ọ̀nà kì wọ́n náà wàlá tó tó sọ́fà ha àkọ́wá lákòó lẹ̀ sí yàrá náà làwọn àkùnkìyà máa tẹ́ bá fẹ́ káwùjọ ni wọ́n dáa owó tó yẹ kí ẹ ní sọ síbù kó fi dúró kó fi mọ́ká kẹ́ ẹ bá fẹ́ kó wọn kó lọ London owó tó yẹ kí ẹ ní sí sùkú kẹ́ ẹ ní yunifásitì tí gbogbo ìgboro gbé kẹ́ ẹ bá fẹ́ kó wọn kó lọ Amẹ́ríkà wàlá tó tó sùnà àwọn alákọ̀ọ́lẹ̀ ìgbà àlà àwọn akọ̀ọ́lẹ̀yàmá àwọn òǹgbọ̀ èèyàn tí wọ́n ń wúrú àwọn òǹgbọ̀ àwọn olóòtú àwọn ará olóòtú ni ẹ má fojú di àdìgbò wọn lọ kódà tí wọn gbéra nínú sẹríà ẹ má jẹ kó wà lọ́dà kọ́ńtòsì wọn ẹ máa bá wọn tójú ẹ̀ lẹ́wà wọn fún wọn bẹ̀ ẹ bá ti dóhùn bọ̀ kódà kó o ti di grandfather o ti di grandfather bọ́lá ti di grandfather òkú òní ó sì gọ̀ gbogbo dúkìá rẹ̀ ẹ̀ tó nílò akẹ́wé ó kò sọ́dọ̀ yọ̀ọ́ wà náà tó lè tọ́ bá ti ní èyí tẹ́ ẹ bá fẹ́ ká yọ bàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ lójú tù ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ọyẹ kí wọ́n yẹ kí wọ́n wà nínú ẹgbẹ́ yìí ọmọ báwọn máa lè di owó wọn yóò máa fún ọ ní ìjọba kan tẹ́ ẹ bá ti ní dókítà mi rẹ̀ tẹ́ ẹ fi yóò burú tí yóò burúkú nínú ọ́fíìsì wọ́n ṣẹ̀ṣẹ̀ wà á mọ dàrẹ́tì àwọn ẹgbẹ́ gọ́ọ̀mù òbí ráyè nínú ìsìn gọ́ọ̀mù òbí ráyè nínú ìsìn sáwọn náà tó lórí gbèsè ayé wa lọ́rùn lórí lẹ́gùn stéètì bá àbá tó sọ̀rọ̀ àwọn olè ṣé gbèsè ayé ló lè rí rí rí ẹ̀tọ́ ẹ̀ka jẹ́ pé a ti mọ́tò ká máa lo owó ẹ̀ tó ìlórí méjì lónìí gbà nínú dúkìá rẹ̀ náà òun á ti sẹ̀ pín ọrọ̀ ní pín ọrọ̀ a sì láwọ nínú ìlú ṣé dùnmọ̀ rìsọ́ọ̀tì rẹ̀ wò lábẹ́ bá jáde mẹ́ àdúgbò lọ́wọ́ làwọn ọlọ́wọ́ fi àwọn ẹni rí kó àwọn tí wọ́n máa fáyà ọlọ́run tí wọ́n máa pé ẹ̀tọ́ ọlọ́run bọ́lọ́ tí wọ́n máa pẹ́tọ̀ mẹ́ fún náà fún náà ṣùgbọ́n mi ro ẹni owó jẹ́ ní dúkìá ilé ayé jẹ́ ọlọ́run yẹn mọ́ pàdé òǹgbẹ́ lọ́wọ́ wọn ló sì kó ń fi ha ṣùgbọ́n ẹ máa fún wọn bẹ́ẹ̀ wọ́n kò sóògùn mẹ́bàá ní ibi aṣọ ẹja sọ fún wọn abẹ́rẹ́ nígbà téèyàn ìṣòro tó gbé góòlù ọ̀run ẹ̀ ń bẹ́ẹ̀ ògùn gbọ́dọ̀ kí ló ń pẹ̀lú góòlù ṣe jẹ́ nígbà wọn máa lọ sọ̀rọ̀ lọ́nu ẹ̀kọ́ tó gírígírí kọ́ sọ̀rọ̀ kọjá ńlọ́kọ̀ fún yìí. èsì tó tó àti àti bóòlù sọ̀rọ̀ pé jù lọ lórí fún yìí sípò tí ẹgbẹ́ máa pé yóò wẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ jù lọ lórí. wà á fi sòwò ẹ̀yìn ẹ̀ máa dábọ̀ fún wọn wà kó lù láwùn káwọ láwùn máa wù bá. ẹ má nílò ọ̀rọ̀ ọ̀sẹ̀ àti ẹ̀ dáa ní wọn sọ ọ̀rọ̀ tùnú kéèké tí ìjà bí ti ìjà ọlọ́run kó láti ètò ìjọ ọ̀gbọ́n dáa. àwọn bani Israẹla ọlọ́run sọ̀rọ̀ wọn nínú sọ́rọ́tì Isra ní ìtọ́jẹmọ́ tá à ń sọ yìí náà nípa wípé dúkìá ilé ayé àánú ọlọ́run lórí ọlọ́run ní tí ọba sí wàhálà fún ni ọlọ́ni wa kọ̀dọ̀ iná ìlàbà ní ìsọ̀rọ̀ ìlà fìlìkìtàbì làkúsìdù nàbẹ̀là àrùbí mọ́rọ́dẹ́yìn wàlá tààlù nàrú wà kẹ́lì rọ. ọlọ́ni ti wà nù àkọọ́lẹ̀ àwọn ọlọ́run lọ́rùn màkú bí àwọn àbàdé ìsọ̀rọ̀ ìlà ni ó sì ìbàjẹ́ tí ó yàtọ̀ sí gbogbo ìtí á ń ṣe láàárọ̀ lẹ́ẹ̀mejì. olè tí wọ́n ti kàjẹ́ ṣùgbọ́n wàlá tààlù nàlú wà kẹbi ọ ẹni bá ní sọ ẹ wà lóra gángan kí ni ọba ọlọmọ sọ wa. fàyídájá àwa ìlú làwùmá tásìkò àkọ́kọ́ bá dé bàákínà àlẹ́kùn ìbáàdà lànà orí bá a ti ń ṣẹ̀lí ní fàjà sókè lálàdíyà wákàánà wàhálà mọ́kùnrin la nú àwọn ẹgbẹ́ àwọn ọlọ́run èèyàn náà ni wọ́n àwọn wa ní agbára tó lé wọ́n wà á kó pàtó àwọn ọmọ ní Israẹla lóhùn nípa wọn náà kódà wọ́n máa lọ káàkiri gbogbo ilé wọn ipe ká sẹ́kù lọ ká gbàgbọ́ àwọn èèyàn ká tí wọ́n fẹ́ẹ́ ìjọba tó sẹ́kù wọn àbọ̀ wọn kéékèèké àgbà wọn kó. ثم رددنا لهم الكرة عليهم ọlọ́ni àwọn ọlọ́run àtúwà sọ pé kọ́kọ́ yọ ń bà wọ́n padà.

ó ti di kan ní ìsìn ìdáhùn olóṣèlú náà lọ fi sí tilẹ̀ ilé tó gbé rí ilé tó gbé rí lókè òkè ó ti di kan àwọn ọlọ́wọ́ ọ̀rẹ́ lómi bẹ́ẹ̀ ní bá wọn sáré níbo lọ́wọ́ àwọn ẹni ṣe wo tó ń gbé lọ́mọ rẹ̀ wọ́n tó tìrì fún rẹ̀ ló fi lé wọ̀ nínú gbogbo àwọn òbí tó ti jáde. wàtí líkàlì àyàmù lódà àwùjọ àbẹ̀yẹ̀dẹ̀ nà àwọn ọjọ́ ilé ayé yẹ àwọn ẹ̀yìn láàrin àwọn èèyàn ní ọlọ́run ní túmọ̀ ọ̀dájú náà làkúnlé kárọ́tà àléhìn àtúwárí kẹ́ tó lọ pa gbogbo sí wọn padà wà á dájú náà kún bí abúwa lé wábà nìyína wájà àlìna kún àtàrà nàbí ọ àtúwárí ìkúnlọ́wọ́ fún di àánú rẹ̀ tí ó sì di àánú tó pé tí ò ní sí abẹ́ ọlọ́run ní wà á dájú náà lọ́wọ́ fún ilé ní ìgbà náà bí amúhalé pẹ̀lú owó àti dúkìá. wọ́n bá ti yín náà a tún ṣe ọmọkùnrin fún yín ọmọkùnrin dájú ló dín lọ́wọ́. ọlọ́run bá mi sì yára tí bó fún ọlọ́mọbìnrin náà ọ̀dà ọmọbìnrin bíi. ìtọ́jú bẹ́ẹ̀ fi tó ìtọ́kùnrin ti ju obìnrin lọ káàbàdà ni ṣùgbọ́n ìkíní kejì orí ọlọ́run àmọ̀ ìgbẹ́ ọlọ́run orí ọlọ́run ẹjẹ agbóbi wọn ti di ìsìnkú ọmọ akọmọ àti tẹpsi kẹ o bí bí o ṣe lò tó àwọn èèyàn ní gbọ́ tí ń mímọ ara rẹ wọ́n mọ̀ wò tẹpsi ń lọ òye yẹ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àìwí láwọn àti ìkóbẹ àti àìsí ọ̀ṣájú jihad gbogbo tó bá jẹ mọ́ public post àìgbé orí bẹ́ẹ̀ àtọ́ ẹgbẹ́ obìnrin ẹni wà lábẹ́rẹ́ lọ. ọlọ́run síbẹ̀ ọlọ́run ní wà ámúdájú náà kún àwọn ọlọ́run a sì lápá fún yín bí àmúwa ní pẹ̀lú dúkìá dé ayé ẹ̀tún wa ní rẹpẹtẹ owó ń bẹ rẹpẹtẹ wà bá ní náà a tún ṣe àwọn ọmọkùnrin fún yín tó tó mú yẹn gànú àwùjọ wájà ayé náà kún àgbà lọ́sí yọ. a tún wá sí ilé tí èèyàn rẹ̀ pọ̀. torí ẹ̀ ló fi jẹ́ pé òsì èsì nǹkan ẹ̀rẹ́ kì í ṣe bí èèyàn máa ń tọrọ bọ́rọ̀ lọ́wọ́ àgùntàn sí rárá o ọlọ́dà fún ta ló ṣe o. ṣùgbọ́n gbogbo tilẹ̀ ọkọ̀ tó bó sì tilẹ̀ orí gbogbo nǹkan ìtọ́ba wà ní ọ̀tún sí lọ́dà. kó sì kọ́mọ́ pàbọ̀ jù kó wúrò kọ́mọ́ pàbọ̀ jù tápọ̀ ju bá wọ̀ ọ́ láàrin ní ọkọjá lọ́wọ́ àfẹ́tọ́nù bá sàánù ó sì kéré. torí ẹ̀ ló jẹ́ pé ìtí yé kéèyàn máa bẹ lọ́run náà ní pé inú àdúrà níbi ọ̀sán lọ́la àyọ̀sán ló sọ pé aláwọ̀ ẹ̀ ní àwọn olùgbéka kì í ṣáàtúndì nípa sẹ́yìn aburú ti bẹ́ẹ̀ bí oṣù ọlọ́sọ bíbẹ̀. inú àdìsí mi ní fitinẹ́tì nípa sẹ́yìn mùsùlùmí ìtìnà ti ń bẹ ní oṣù ọlọ́sọ̀rọ̀ tó bẹ tí ìbá lè lówó lọ ìtìnà ti máa ń bá yẹn torí àyè ìpín sọ́dún tó bẹ. wàmí sáré ìtìnà ti rìnà aburú ti ń bẹ ní ìtìnà ti ní òwúrò lọ sọ́dún tó bẹ. èyí tó dáa jù náà ní káàkiri kàfà kọ́nà kó ṣe fífi àti yín. O náà ni owó tí dójú tòsí tí bùkátà bá ti dé kọ́lọ̀ owó sì ti rọ̀ ẹlòmíì náà tún gbé bùkátà wá owó sì ti rọ̀ tí ọ̀ náà ṣe nítọ́jà ìlú ètí bá lé lẹ́nu ìyún wàhálà ní ìfìtínà ni àbí òtítí máa fò síta. kàfáàfù yẹn ní òní kékeré ọmọ ṣàgbé ìní òjò kékeré ọjọ́ pé àhámù yọ máa wá sí i. ìní òní jẹ́kẹ̀yìn ọjọ́ olùsì lágbára ti dá lágbára ti bá ní ọlọ́rọ̀ ló agbọ́dùn ọ̀rọ̀ afáwọn ẹni hajj kọlọ̀ nǹkan kan nǹkan ẹ̀ ní fásitì olùbárí ó ní ọgbà wa láti làwọn àbá ó ní òsì àti ọrọ̀ àdánwò ní méjèèjì lágbọ̀dọ̀ lọ ìkíní kejì àdánwò ní ìgbìdánwò lágbọ̀dọ̀ lọ. bóyá ọ̀jẹ̀ ọ̀jẹ̀ dúpẹ́ bọ́lọ́run tó ń ta ilé tó ń ṣiṣẹ́ sùúrù tó ń ta ilé bọ́ ọba sì náà sóòmù oore bọ́lọ́run sóòdù tó ṣe sùúrù láti nẹ láti wá ìrùn ọlọ́run torí gbọ́dọ̀ ọba àlejò ọlá ló máa ń sọnù sọlá tó káàkiri àyà kéde ibi iná jàálínà máa alàlà àdìdìsí iná tàlà á iná wúlòwà fún àjò àṣàlù àmàlà ọlọ́ọ̀pọ̀ ọlọ́ni àwa la máa máa ṣe gbogbo ń bẹ lórí ẹ̀pẹ̀ ọ̀sọ́ fúnlẹ̀ ọ̀sọ́ lọ́jẹ́ fúnlẹ̀ yòyòyò lé ayé lórí ìpè ìnáwó wà fún abẹ́tàn ẹ̀dẹ́ ìyàwó ni ayélujára àṣàmù àmàlà táyé fẹ́rẹ́ orí gbogbo ti náwó òòlórí ẹ̀kọ́ ìra rẹ̀ òòlórí ẹ̀kọ́ náà fún àbàlẹ́ ìjẹ́ ẹni òòlórí ẹ̀kọ́ jẹ́ pé owó rẹ̀ dáńtì lọ́wọ́ àtọ̀rọ̀ fún ọ̀hún. oníwọ ọlọ́run sèmi náà ní ọlọ́run láti ní aláà mú mi ní òdodo nìyẹn. ẹni omi ní ìdóhùn ní orí ní lówó ní mú mi o. ọlọ́run tó ń sọ fún wa ní nínú ọ̀rọ̀ tó ajá ìdílé wọn èkó mẹ́ra thirty five ní sọ́lọ́tò láàbìyà ọlọ́run ní náà sí ń dá tó wọ́n ti. ونبلوكم بشر ولخير فتنة وإلينا ترجعون ọlọ́ni gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ púpọ̀ àti nǹkan tó dáa lórí ilẹ̀ àti tí yóò kù dé ẹ̀rọ ààbò àwọn alámàámà ti ń darí wò á sí fìtínà ni وإلينا ترجعون ọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà lẹ́sìn padà sí ọ̀fẹsẹ̀ rẹ̀ lẹ́gbẹ́ àtẹ́bí sallallahu alaihi wasallam nínú àdúrà rẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ọ wà ní sọ yóò kárí àti Muslim ìgbà àyíṣà sọ nígbà tí mo sallallahu alaihi wasallam sọ pé Allahumma inni a'udhu bika min adhabin nar wa fitnatin nar wa fitnatil qabr wa adhabil qabr wa sharri fitnatil ghina wa sharri fitnatil faqr wa min anabi sallallahu alaihi wasallam ìmọ̀ ẹ̀ wàsọ̀dọ̀ ọ̀dọ̀ ọlọ́ kúrò níbi ìyá aná àti bìtínà aná àti bìtínà aná sàárè àti ìyá aná sàárè torí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bìtínà aná sàárè wọn ó bí ọ léèrè bọ́ ọba sì rí nílé ayé bọ́ ọba sì fọkàn sí tọ́lọ́ nílé ayé ìní yóò ṣe rọrùn fún ọ láti dá òlè nù bìtínà náà bẹ́ẹ̀ náà ni ìyá abẹ sọ ní kó mbẹ́ wọ̀ṣáàpù fìdí náà ti lè gbìnà aburú ti bẹ́ẹ̀ ní fìdí náà ọ̀rọ̀ sọ ní kó mbẹ́ wọ̀ṣáàpù fìdí náà ti lè fàkùnì aburú ti bẹ́ẹ̀ bí fìdí náà ó sì sọ ní kó mbẹ́ wọ̀ṣáàpù fìdí náà màsí ìfàtí náà ti màsí ìdẹ̀já aburú ti bẹ́ẹ̀ bí fìdí náà àlùmọ̀sí ìdẹ̀já sọ ní kó àfáwọn ọmọ ajáde ó ní òdì kejì ni wọn òsì àti ọrọ̀ wọn sì fèsì ara wọn ni nítorí wípé bóṣì bá wà tó bá pọ̀jù fún yàn àwọn èèyàn lè máa bú bọ́rọ̀ bá wà tó pọ̀jù fún yàn wọ́n lè máa yìn kódà bí ò fún wọn nínú sẹ̀ríà àwọn nùsùsù kan bẹ tọ́lọ́ ń fi ń yin ọ̀rọ̀ nígbà tí yẹn bá na sójú ọ̀nà tọ́lọ́ Ibn Hajar sọ wípé èyí tó lóore jù ó náà ní àlìkàfáàfò kọ́lọ́ fún yàn lówó tí ó dojú tí ó sì torí ẹ̀ lọ́lọ́wọ́ bá fi sọ nínú Suratu Isra aya twenty nine yìí pé wala taj'al yadaka maghlulatan ila unukika. wàlá tàbùsùtì àkúnlá libásítì fàtẹ́kùrúdà màlúù mọ́mà ọlọ́ni ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ọwọ́ rẹ kí àjàgà ó wà ńbẹ̀ kọ́ wá fi hábi ọrùn rẹ ìtumọ̀ ẹni pé ya ń ọ̀hún ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣébi téèyàn bá lówó ni ò ọ bá fẹ́ nà án lẹ̀ mọ́ nà án lẹ̀ tán tí ọ wà á fẹ́ tó máa ń náwó nàkúnà tí ò ní lẹ́nu àlà nǹkan necessary àti nǹkan unnecessary ọmọ wa ná fatẹ́kọ̀rọ́dàmọ́lù ọmọ màṣúrọ̀ tó bá ya fún ọ̀dẹ ní ebú lọ́dọ̀ èèyàn àti lọ́dọ̀ ọlọ́run màṣúrọ̀ tó bá yẹ ń tọ́ láwọ́ lálàtàn ọ̀dẹ tí ó kábàámọ̀ lórí ń tọ́ ọba náà. ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọmọ ọmọ sàdúà ipe Allahumma ruzuki ala Muhammadin qutan ọlọ́run arísìkì tó bá ṣe fún àwọn àwọn àwọn fámìlì òun jọrò jọ ń kó mẹ sallallahu alaihi wasallam kìí ṣe pé dúkìá rẹpẹtẹ lọ́wọ́ àtọ́ àfàwọn Qurtubi ó ní ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta ló ti wà fún ànábì wa sallallahu alaihi ìṣesí pé ọjẹ́ tálákà ìṣesí pọ́jẹ́ ọlọ́rọ̀ ìṣesí pé owó tí máa bí yá bùkátà tí dójú tì òsì ọlọ́run ṣe fún un sallallahu alaihi wasallam ó nígbà tí ó bẹ̀rẹ̀ ìṣẹ̀mí rẹ̀ ó ní òjì ọlọ́run sallallahu alaihi wasallam kò lówó lọ ó ṣiṣẹ́ lọ́dọ̀ àdíjá kọ́lọ̀ nǹkan yọrù sí i ó sì sojúṣe rẹ̀ nípa tó gbógun ti ẹ̀mí rẹ̀ kò mú nu dúkìá àdìjá lọ́nà àbòsí ọlọ́run wá rọ àdìjá fún ọkùnrin ni máa propose obìnrin obìnrin ló propose ànábì wa Muhammad lẹ́yìn ìgbà náà tó dànù bí ọlọ́run ọlọ́run ṣí àìmọye ààyè fún pẹ̀lú ogun jíjà tí ọrọ̀ wọlé tí ń kó Rakumi rẹpẹtẹ màálù rẹpẹtẹ ẹran rẹpẹtẹ dàbínú rẹpẹtẹ kódà ó tó gba àbúrò la ra òun nìkan máa mójútó dàbínú àti nǹkan tó bá tún wá tó títọ̀ dídé òun àti sọ̀rọ̀ náà ló náà wà lórí ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan yá là ọlọ́run ìwà nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ débi wípé nígbà míì àdébọ̀ sọ̀rọ̀ náà lọ́sọ̀rọ̀ a máa sọ àlùlù gbẹ́lẹ́ yọ sọ ní àwọn sọ̀rọ̀ wà. lórí jáde mùsùlùmí náà àwọn tí ìbá sọ̀rọ̀ ní ìjẹ́jẹ́ sọ̀rọ̀ wò tí yọ̀bá ti jẹ nǹkankan lẹ́yìn àtúbà tí o ti mú nǹkankan tí o ti ṣe ti ń bá rẹ̀ jẹ́ ó lè sọ yà ó kó o kọ́sí àná yìí wọ sọ̀rọ̀ wà. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àdúgbò tí àtẹ́bí wa sọ̀rọ̀ láàrin òṣèlú tọ́pa kò dàní lórí òun náà ni àlìkàfà kọjá pé tí bùkátà bá ti dé ọlọ́run sì ń ṣe ọ̀rọ̀ fún ọmọ nà sí i so gbogbo tọ́lọ̀ bá ti fún wa wọ́n jẹ́ akọjá àdá lórí rẹ̀ o so àyíkàfà tọ́lọ̀ tó fún àná ìwọ̀n sọ̀rọ̀ láàrin ọ̀sán àkóso ṣe fún àwa náà o ọ̀rọ̀ tí ọmọ lójú ti kù káàkà tọ́lọ̀ tó máa ṣe fún wa ọ̀là àti tẹ̀wọ́ làwọn rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد ان لا إله إلا انت نستغفرك ونتوب اليك ẹni tó bá ní ìbéèrè mọ̀ eh, ah, bá wọn. náà. wà á yóò sàn. bẹ́ẹ̀ bá sanu bá ṣẹlẹ̀ pé àwọn tó bá jẹ́ wọ́n láti sinmi kò ní jẹun. kò ní sẹ́kẹ̀ni. kò ní jẹun bá ń bọ̀ bẹ́ẹ̀ ẹ máa ń gbọ́ bẹ́ẹ̀ fún ọ bí islam ṣe mú wa náà nù àbí tí bàbá rẹ̀ bá pè bẹ́ẹ̀ ni o kì í ṣe wọ́n lọ́ba bè pé bẹ́ẹ̀ o tí bàbá rẹ̀ bá pè bẹ́ẹ̀ pé à sìnà lòun ebi o bí ọba sọ fún ọkọ kan o gbogbo ọmọ tó bá dín náà ló pin ogún fún o. tó o tó ọmọ bẹ́ẹ̀ tó wá wá mà tí àwọn akẹgbẹ́ ẹ tí wọn ṣe ọdún wọn tí wọn bá ara tó bá fún un ṣé láì tọrọ tí wọn bá fún un bẹ́ẹ̀ ṣé o lè gbà á ló kò sí ìwọ̀n bẹ́ẹ̀ o lè gbà á kò sí ìwọ̀n bẹ́ẹ̀ kódà ọjọ́ ọmọ ọlọ́mọ náà tẹnu wọn bá ti kù ìgbà ọmọ àbúrò bàbá wa bàbá wa ò sàkọọ́lẹ̀ fún o ṣùgbọ́n ẹ ti mọ̀ bàbá rẹ tó so ẹ̀yà fún ní ìkàbá ẹni wọ́n ṣe kù wọ́n lọ fún un. tẹnu wọn bá kó àwọn tí wọn bá fara mọ́ ìtí ọba jẹ pinnu tiwọn nínú tí wọn fẹnu kò tí ó tẹ sọ yẹn ní ọwà lọsọdọ ọmọ yẹn ọlọ́ọ̀bà nìkan ló ní mọ́. báwo ni wọn. báyìí mo sara. ẹ ló wà àti ìwé òde.